rin lára rin lára rin lára rin lára means disgusting rin lára means disgusting ilé yìí ń rin mi lára ilé yìí ń rin mi 拉拉。